الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى àtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tírà tí a ń ṣàlàyé lọ fúnra wa olùdásọ̀ àkáàdì tí a ti lọ ṣẹ́rẹ̀ tẹ̀síìrì àláàmù ní ìjẹ́jọ́ àkàfúnra wa báàbò tayamum a lè ṣàlàyé ìtumọ̀ tayamum ìgbà wọn ni a máa ń ṣe bóòlà àti ń ṣe ọbẹ̀ ni àṣàlàyé fún ara wa ajẹ́kọ̀yà kí nínú nǹkan àwọn ẹ̀ṣà tí ọlọ́ọ̀bà sọ́nà ọ̀tàádá tí ó fún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ni táyà mọ́mọ́ yí nínú nǹkan ẹ̀ṣà tí ọlọ́run fún àlẹ́ ọmọ yìí bẹ́ẹ̀ bá rómi abẹ́ tẹ́ rí bẹ́ẹ̀ lágbára láti lo ẹ̀rẹ̀ṣẹ̀ fáyà mọ́ ní ní ìrìnlá ìtàhálà ààbọ̀ sí báàbù kan tó ṣe pàtàkì pàápàá jùlọ fún obìnrin mùsùlùmí ọ̀nà ìlú báìbùlù haid ó ṣe pàtàkì fóbìnrin mùsùlùmí bẹ́ẹ̀ náà ni fọ́kùnrin mùsùlùmí kílá lómi lè pàtàkì fún ọkùnrin mùsùlùmí náà torí pé òun náà níyàwó lábẹ́ tọrọ àìdọ̀ bá fẹ́ dàbí máa lọ́wọ́ ọkùnrin náà bá yẹjú ẹ tó nípa ní mọ̀ nípa rẹ̀ bákan náà ó lè ní ọmọ obìnrin lábẹ́ èdè ṣáì tó sì yẹ kó mọ ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ àìdọ̀ yìí ó ṣe pàtàkì káwọn obìnrin mùsùlùmí kí wọ́n máa àti àwọn ìdájọ́ tí ó lè àwọn àfẹ́yìn ìṣọ́wájú wọ́n máa ṣàlàyé báàbù lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà wọ́n ti fojú kéré àwọn tí wọ́n kọ̀rọ̀ ẹ̀sìn fún tó yẹ pé nǹkan míì ni wọ́n kà fún ni wọ́n máa ń fi rú àwọn iṣu báyìí ṣe àwẹ́wà òye kà fún máa fi láwọn tó lọ pé ní fíkíù àwọn àpá àgbà kan tó jẹ́ fíkíù lọ́dọ̀ wọn òun náà ni tí ń ṣẹlẹ̀ láàrin san obìnrin méjèèjì kí ló ń sọ káyọ̀jọ kí àfa àtẹ̀rẹ̀ nípa ẹ̀jọ̀ máa mọjú ọ̀rọ̀ àìsọ̀lọ̀ àwọn bíi ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wà nù ọ̀rọ̀ títí ẹ̀sẹ̀ máa ń sọ ilé ọ̀nà ẹ̀sọ́rọ̀ àìdọ̀ ló yẹ ká máa tọ́ sí àmọ́rọ̀ nípa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àìdọ̀ ṣe pàtàkì torí wípé ní agbọ́dọ̀ ti mọ́ra ká tó lè sin lọ bàbá rárá mọ́ ìsinà náà tí jẹ́ nǹkan àtẹwọ́gbà ní yẹn lọ́gbà ní hadithi pé ní ilà ayẹ́kọ̀bà lọ́gbà ọ̀sọ̀lá àdìkùn ìbà àdàlá hátà yàtàwàbà ọlọ́run tí nígbà tí ó bá dẹ́gun títí tí ṣe ìṣèmọ́ra ìmọ̀nà wa sì lè wáyé àfi kí a mọ àwọn òfin ọ̀ràn yìí náà torí pé káàkiri ọ̀ràn yẹn ni àwọn àfa oníṣẹ̀ríà animal use our son bihi ìlàlùwájé fàwọn àwọn àtìbọ̀n gbogbo kùnfà fáàbì débi nǹkan ọ̀ràn yẹn nǹkan onídọ̀ràn yẹn. nínú àwọn okùnfà báàbìdé bí ọ̀ràn yẹn òun náà ni kí a ṣe mara gẹ́gẹ́ tí ò bá rárá mọ́ kò lè rírun kí àìpé mara náà kọ́ ó di ọ̀ràn yẹn eléyìí ìran kan nínú táàmù torí ẹ̀ṣẹ̀ mara òun náà ni haid ó sì jẹ́ kan nínú àwọn alhadafu akbar àwọn ẹ̀gbin alhaid dam nípa ń pè ní haid ní ẹ̀jẹ̀ sẹ́pẹ̀ jà allah allah ta'ala min rahmatihi wa hikmatihi fi rahmil mar'a ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ó ṣe ẹ̀jẹ̀ nínú àánú rẹ̀ àtinú ọgbọ́n ọlọ́run tẹ́pọ̀ náà lọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n ó dá ẹ̀jẹ̀ yìí sínú àpò ìbí obìnrin. ó dá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí ó dá sínú àpò òbí obìnrin. Bìbá àlìjẹ ní ìnìhà ẹ̀jẹ̀ yìí bìbá àlìjẹ ní ìnìhà o ni ó jẹ oúnjẹ fún ọmọ nígbà tó bá wà nù ìyá rẹ̀ ẹ̀jẹ̀ tí máa ń jáde lóṣooṣù àìdùn náà pè ní nǹkan oṣù ẹ̀jẹ̀ ìtẹ́lọ́lọ́ ṣe ní oúnjẹ fún ọmọ nígbà téèyàn bá lóyún kí ni ó máa jẹ látara ẹ̀jẹun ni ó máa fi gbéra wádọ̀ ẹ máa wà nù ọlọ́run ẹ̀jẹ̀ pé nígbà tí ẹ bá ń rí gan òun fẹ́ nípa wípé ah, ẹ̀jẹ̀ àìlọ̀ ẹ̀jẹ̀ àìlọ̀ tí ò ní torí ẹ̀ kí òun òun yóò jẹ fọ́mọ rẹ̀ nínú oyún yóò jọ jẹ fọ́mọ wáyé bá àwọn bàá tó mẹ́rin mẹ́bá wá bímọ mọ́ mọ́ yóò di wàrà tó mọ́ mọ́ mọ́ ẹ̀jẹ̀ ní tẹ́lẹ̀

sọmọ mọ nígbà tí yóò lóyún tí òbí mọ ẹ̀jẹ̀ yóò kọ́ wà bẹ́ẹ̀ ìyẹn ló bá dẹ́kun tó bá wà bẹ́ẹ̀ tí bá lékun èyí tó lékun yóò mọ̀ jáde ní oṣooṣù àgọ́ yorùbá yìí ló bá wà tí ẹ bá lóyún lọ́mọ mọ̀ ẹ̀wọ̀n jẹ ní àpò òbí màmá rẹ̀ tó bá ti bímọ tó bá di wàrà tó mọ́ mọ́ ẹ̀wọ̀n tó jẹ́jẹ́ ọlọ́sọ di wàrà tó mọ́ mọ́ nígbà tí mo bá lóyún tí ó ti bímọ ẹ̀jẹ̀ yóò níbi gẹ́gẹ́ kò rí ọmọ gẹ́gẹ́ tí ó sáàpù nínú oyún kò ní ẹ̀rẹ̀rẹ̀ bímọ tẹ́lẹ̀ bá wà bẹ́ẹ̀ yóò máa lékún ìyẹn ní tó lékún mọ̀ lékún tó mọ̀ràn pé tí ó bá ti tí ó sáàpù bá pọ̀ jù lára obìnrin yóò jẹ́ ìnira fún ìyẹn ló fà á ní pé ẹni tó ṣe ògbóhùn mọ̀ pé á ìnira wọ́n ní fàlẹ́ ààbà yá ń lòrò àǹtà hamil awilmọ́rẹ̀ nítorí ẹ bìrì pé ó rí ẹ̀ kẹ́ tó alhamil ẹni tó lóyún kó máa ṣe nǹkan oṣù lórí gbà tó lóyún nǹkan ẹ ti di tọ́mọ rẹ̀ lẹ́gbẹ́ ní oúnjẹ bákan ẹni tó dẹ̀ bímọ kó máa ṣe nǹkan oṣù ó pé nígbà yẹn ẹ̀jẹ̀ ẹ ti di wàrà sí ọmọ rẹ̀ ń bọ̀ ilé inú àánú ọlọ́run ṣùgbọ́n nígbà tí ò bá sọmọ nínú bá wà bẹ́ẹ̀ kò yí nǹkan tí ó sá tó bá ti lé fún kó bá mọ ní obìnrin rà yóò bẹ jáde ní kíni lóṣooṣù ní ẹ̀ lámọ̀ ní alhaji nǹkan oṣù. ويتعلق بخروجه أحكام من في العبادة ó wá ní àwọn àdájọ́ tó pọ̀ tó rọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí àwọn àdájọ́ ìlà àgbọ̀dọ̀ wá mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí lóbìnrin torí pọ́pọ̀lọpọ̀ náà ni ìdájọ́ ìmọ̀ yí mọ́ lọ́wọ́ afá àwọn àfá ẹ̀sìn wọ́n máa gbìyànjú láti tọpinpin tọpinpin lórí àwọn iṣu báyìí alimamu ahmadu rahmatullah alayhi afágbà tó jẹ́ imamu sunna a ní àlóbi ọdún mẹ́jọ lórí kí nínú sheikh fèmínú ahmedullah ali ẹni ẹ̀kọ́ tí láti ṣe pẹ̀lú àdìmọ́ òtọ̀ kìíyà lórí tẹ̀lẹ́gẹ̀ tí jáde ẹ̀rọ mi ìwé tí láti ẹ̀rọ ẹ̀kọ́ lórí ẹ̀ káàdì wọ̀ pé ní iṣu yìí tó lágbára ni tí àwọn àfa àti mọ̀ gbìyànjú lórí ẹ̀ kódà lọ́kàn àwọn sára ẹ̀ tó bá mọ̀ ìdájọ́ head àti ìsìnkádọ̀ ní ìyànà ọ̀tọ̀ lásán tó mọ̀ kán kà fún àfa tó dájájá ní síkú torí pé àwọn iṣu tó rọ̀ mọ́ tó wọnú ara wọn à ń sọ kálíbà máa pàtàkì tó ní ṣe pẹ̀lú kámọ̀dájú haidu àti nifas kámọ́yà sọ́rọ̀ àwọn aláìdákàmọ̀ tó yẹ pé tí ó kàn ní wọ́n rán ẹlẹ́ ní tó kù lọ́rọ̀ wa kàn ní ọ̀rọ̀ haidu àti nifas ní matrix àbí ọ̀rọ̀ àtúmọ̀ wa sifas kí wọ́n láà máa sọ nígbà tó àmọ́ táàbí tẹ́sí wa ṣe tó àmọ́ táàbí mọ́nà èwo ló kù táà máa sọ ọ̀rọ̀ àdèmọ́ àwọn iṣu kẹ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ní láàmùsùn ní ìkẹ́kẹ́ ń ṣe wá ìfọwọ́ náà ta bẹ́sẹ̀ àti mọ́tò nǹkan ṣe wà lákọ̀ ọmọ rẹ̀ títí ń ṣe wá yìí náà ti fi sábà wò dáadáa àìsí kí ni ẹgbẹ́ àwọn òṣèlú yìí náà ló fà. náà hadith alákọ̀ọ́kọ́ tá a kọ́ kà lábẹ́ báàbù yìí wọn ní hadith ìyá wa Aisha radiyallahu anha an anna Fatimata binta Abi Hubaysh سألت النبي صلى الله عليه وسلم فقال فقالت إني أصحاب فلا أفا عدم الصلاة قال لا إن ذلك علق ولكن دع الصلاة قدر الأيام التي كنت تشهدين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليست بالحيض فإذا أقبلت الحيض فاترك الصلاة فإذا ذأب قدرها فاغسلي عنك الدم وصلي àwọn bábù yìí gẹ́gbà nínú ọkàn àwa obìnrin púpọ̀ àrọ̀ wá afarabalẹ̀ ẹ̀kẹ́ tó wà lójó kẹ́tìrìtì kẹwọ́n jẹ́ pé lọ́nà kẹ́tìkejì àgbọ́n nǹkan iye báàlì tún ní farabalẹ̀ láti gbọ́ tọ́ka àwọn obìnrin púpọ̀ ó kọ ọkùnrin náà ṣùgbọ́n ìkọ̀ tó kan obìnrin ló pọ̀ jù torí pé àwọn nǹkan ìmọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀fì ṣùgbọ́n ọba fánà wa tààrà kó sàánú wa náà ìyàwó àìsà nígbà ọ̀rọ̀ yíwá pé arábìnrin kan tí ń jẹ́ Fatima ọmọ àbí Ubay fa'ala ti nàbí àfàfọ́lá oró àbí ànẹ́bì tẹ́wà yóò tó wájú pé àwọn obìnrin láyé àwọn ẹni ìṣíwájú wa ìtìjú òun kọwa fi ẹ̀kan mọ̀ ẹ́lẹ̀ tó bá àwọn ìtìjú láti béèrè ká mọ̀ tẹ̀sùn pẹ̀lá ìmọ̀kan rárá wọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹlọ́bí àlejò àbúkọ̀lọ̀ sọ́lá ní tó bá rújú sí wọn. arábìnrin tí jẹ́ Fatima ọmọ àbí ṣùgbẹ́yì ó wá bèèrè lọ́wọ́ àná pé inni ustrahab ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ tí ó fìgbà fẹ́ dúó mọ́ tí máa ń ṣẹlẹ̀ tí máa ń jáde lára mi àìsàn ìkẹtù ṣẹlẹ̀ tí ó ń gbọ́dọ̀ ọmọdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí tó bẹ̀ẹ̀ sí náà ó ní fàlà àtùhò fún èsì ìdàkùnrin mọ́ gbogbo àlẹ́jẹ́ yìí máa ń jáde lára mi afa ada nsọla tí wàá fẹ́ gẹ́lẹ́ tí àkókò fi rún lẹ̀ náà torí tó wà nípìnlẹ̀ tó gbọ́dọ̀ ti ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sílé ni tó kọ́sì ìrúlẹ̀ pé idol náà gúgú gbogbo ẹ̀ pàtẹ́ni ti rí pé eléyìí ti yàtọ̀ sí bí idol ti máa ń rí ó ti lọ fi àmẹ́bí pé apá àdọ̀ òsọ̀lá ṣé kú fi ìrúlẹ̀ ní lẹ́tọ̀ pé dúró máa jẹ́ pé kò ní mọ kí ìrùn mọ́nu kọ́wọ́lá àlejò rárá ò ní fi ìrúlẹ̀ iná ka ẹ̀rẹ̀ kan iṣẹ́ kan tó wà nínú àpò ẹ̀kọ́ ló ń ti ẹ̀jẹ̀ jáde wọ́láàkì ìgbọ́tẹ̀lẹ̀ bá ti tẹ̀lẹ̀ tí dá ìsọ̀lá àtàkọ́jọ́rọ̀ àyàmì lẹ́tì fún tẹ̀tẹ̀ sí ní ẹ̀sìn ìhà ọ́fì ìrúnlẹ̀ ló ń ka ajọ́ tọmọ mi ṣe háìdọ̀ nígbà tó ti wà ní ọmọ àtẹ́lẹ̀ yóò tí ìmọ̀ jáde ìjọba ìlọ mi ṣe háìdọ̀ pẹ́ẹ́kẹ́jọ́ márùn-ún márùn-ún lọ́mọ fi ṣe háìdọ̀ tiẹ̀ káyí pàtẹ́jẹ ìwà nọ́mà jọmẹ́fà ló fi ń tẹ́lẹ̀ àìsẹ́ jọmẹ́fà ló fi máa ìrúnlẹ̀ tí jọba ń fi sí ọkùnrin rí àìdọ̀ ìbá ti pé súnmọ̀ gẹ̀fẹ́sìlì àwẹ̀ àìkúrẹ̀tọ̀wẹ̀ ìrẹ́kíní ìwà àìdọ̀nù pàtọ́lì látìgbà ẹ̀ lọ́kọ́ ọmọ akírun káìsọ́nà rẹ̀ náà láwa ń kọ́ ọmọ ìgbà rẹ̀ ọkọ̀ rẹ̀ lé ẹ̀jẹ̀ tí rí yẹn kìí ṣe ẹ̀jẹ̀ àìdọ̀mọ̀ tó ọ̀nà kẹrin nínú tí ó jẹ́ ìdájọ́ ẹjọ́ ní ṣe ààbọ̀ ẹni tí ẹ̀jẹ̀ ń dúró lára rẹ̀ fàfí rìwáyà àníbà bọ̀dọ̀ sọ́lá nínú rìwáyà mi yìí tí àkàlẹ́ fún àìwà nù Bukhari àti Muslim ẹwà nínú rìwáyà mi àníbi ni wà lẹ́yìn sátìbìlì àìdọ̀ yìí tọ́ lídò dúnmọ̀ yìí ẹ̀dẹ́gẹ́lì èṣe haidọ̀ mọ́ fáìdà akbala tẹ̀lé haidọ̀ tún pàtùrù tẹ̀ sọ́lá si tí haidọ̀ si dé si tí nǹkan ọ̀sẹ̀ ha tó bá ti mọ dèédé ìgbà tí mo ti ń wá tó bá ti pé fáàkì lè ànkà dábù kọ ẹ̀jẹ̀ tó wà lára ìdájọ́ kan nínú ìdájọ́ ìṣèhágọ́n à ń pèlè yẹn tó lè tó mọ́ gba àyè tí ó lò tó ti ní áádátù yẹn pé ọ̀nà kan tó ní tí àwọn oníṣẹ́ àdọ́gbọ́n fi yanjú ọ̀rọ̀ wọn lélẹ̀ ẹni tó ti ní áádà ń bá bọ̀ tẹ́lẹ̀ tí ẹ̀jẹ̀ àwọn ọ̀dà tó mọ́ ṣe kí ni ó tó ń ṣẹlẹ̀ sí ó ti ní ẹjọ́ tó ṣe ṣe tẹ́lẹ̀ kátó lè pè nǹkan láwọ̀ ọ̀dà bóyá tó ń lọ́jọ́ márùn tẹ́lẹ̀ ó wá dijọ́ mẹ́fà yẹn ó lè wáyé torí ijọ́ márùn náà lè padà kó tó lè dínkù kó dúkìní kó dijọ́ mẹ́rin ló sún mi àti lè káyé kó fi àádọ́ pọ̀tijọ́ márùn ló ń lọ àbíjọ́ mẹ́fà ní bá dijọ́ mẹ́wàá jọ́ mọ́kànlá jọ́ méjìlá mẹ́tàlá ìyẹn ti kó ní kíni ó ti kó ní ayọ̀ eléyìí ni fatiwa tí àdẹ́rọ àgbàsọ́lá ti òfin arábìnrin náà nínú àwọn ìfafẹ́ mú nínú àdífì alfarku bẹ́ẹ̀ na dámẹ̀ ìtìhá ọ̀sọ̀ sí wà bẹ́ẹ̀ na dámẹ̀ ìháì wọ́n ní ìyàtọ̀ láti fífẹ́ ṣètì láàrin ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá tí ó dámọ́ àti ẹ̀jẹ̀ àìdọ̀ tó dẹ̀ nǹkan oṣù onígbé pàdámù lè ti hádọ̀ ó ṣùgbọ́n ẹ̀yẹ nǹkan wọn ṣòro lásìkò jẹ bákan náà ánà dámà ìṣèhádà láyé mìíràn ya sọlá ẹ̀ńtẹ́jà àwọn ọ̀dà bá ti ṣẹlẹ̀ sí yẹn òkọ́ da gini lé kíní kọ́mọ́ kírun ó máa kírun jẹ o wàsáìlì ìbàdà àtàwọn ìbàdà míì sáà máa ń fi mọ́ra kai káìpẹ́ ṣe ájì lọ́wọ́ o lè 25 tí àsìkò àìdọ̀ bá ti lọ bóyá ó ti mọ àádà iye àsìkò tó ń fi ṣe tẹ́lẹ̀ ìyẹn ló fi ka àìdọ̀ yòókù tó bá lékún yẹn kí ló mọ̀ pé ìfẹ́ àádọ̀ jẹ àwọ̀ ọ̀dàlù. bákan náà àdàdà àmàlì haid yẹmúnà òmìnà sọ̀lá mìngẹ́rì kọ̀bá ìlàhà a ní bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ ẹ̀jẹ̀ nǹkan san ìrún kò ní sọ̀rọ̀ tó Fafe fàfẹ́kàrà bẹ̀rẹ̀ dẹ̀kí ana zalika kan mọ́ṣímọ̀ àdé minel khalaf wa sala alimọ́ bẹ̀rẹ̀ dẹ̀kí ìtìlẹ̀ ẹ̀yìn ó ní ọ̀rọ̀ kóbìnrin bá ń ṣe haidọ̀ kò ní sọ̀rọ̀ mọ́ kan mọ́ṣímọ̀ àdé ìsí ẹnu àwọn afáàkò sí alkhalaf wa sala bá tọ́kọ́ lọ afẹ́fẹ́ lẹ́yìn wọn ẹni wọ́n kò pẹ́ tí bá ń bá ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù àwọn tó fi lẹ́gbàá kò ní ilẹ̀ kàwárì àyàfi àwọn kàwárì lápàdà sọ àdíso ní ṣe pẹ̀lú wọn nígbà bàbá díwájú bákanáà lè lè ṣe hádọ́ta lẹ́bí tó rọ́ sọ́dọ̀rọ̀ àádà ti haidíyà sàbíṣùhá a ní arnel mustahadọ̀ a lè tí ṣe haidọ̀ tí àìṣehádọ̀ ẹni tí ẹgbẹ̀ àwọ̀ ọ̀dá tẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ òdúró mọ́ a tó bá mọ́ dédé ìgbà tí ibi ṣe haidọ̀ tẹ́lẹ̀ tí ó kóra dó lásìkò súnmọ́ tẹ̀tẹ́ fìlìmọ́dà kìdọ́ ìyà tí ẹjọ́ bí mi ṣe áìdọ̀ tẹ́lẹ̀ bá ti lé kọjá ìgì ìyẹn ni ó pè ní áìdọ̀ yìí tó wá níyẹn yóò kàwé fún ìsì àádọ̀ sáàtùkù tó ń ṣe áìdọ̀ bá ti lé kọjá ẹ̀rì lìṣàkómọ àyíyámọ̀ ìyẹn pé lẹ́yìn ìgbà yẹn yóò wá wẹ̀ lìṣàkómọ àyíyámọ̀ tó rí hàbìlẹ̀ ìbàdà alẹ́ ti ìfàtàjà mẹ́bọ̀ àlẹ́ àìdọ̀ kódà kó máa rẹ́jẹ̀ yóò máa kí wọn yóò máa gbà wọn. bákan náà hánà nẹ́ẹ̀tì yẹ́dìbò yẹ́dìbò gáàsì ló hà á ní ẹ̀jẹ̀ àìdọ̀ ni ẹ̀wọ̀n àwòrán láti ní ọmọ ń jẹ nínú kíni nínú ìyá rẹ̀ wúrà tó ti jáde ó ti di ó ti àìdọ̀ ẹ̀jẹ̀ àìdọ̀ tó bá ti dẹ̀dẹ̀rẹ̀ káfọ̀ ẹni tó jáde lára rẹ̀ owó ẹ̀ tó bá ti dá o ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó bá tó wà lára ilé ńkọ kílò náà ẹ̀gbẹ́ tí ó pọ̀ ní. bákan náà wò láyé jìbò alàlì musa a àwọn ẹ̀jẹ̀ tó bá wà lára rẹ̀ tó bá ti sàlọ̀ alákùnrin tó ń dúró nínú ìwà tó lé ní yóò tó ṣe yóò tó ṣe ní ìkọ́lá kó lówó ìyá tó tó ní pé gbogbo àlẹ̀jẹ́ jáde ní ara rẹ̀ bákan náà àlìmọ́ ìbúrò lè kéèkì lè wọ́n ní ọ̀rọ̀ táwọn ẹni sọ pé ní fásitì lè áńkì dán wàsọ́lì fún ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ kọ̀ sí máa kírun wọ́n ní mùsùlùmí fi bọ̀ èrè yàtọ̀ làwọn àlùgọ́sì a ní ilé àkọ́rọ̀ yẹn yóò lẹ́kọ́ olùdúwà tó sálẹ̀ ìfẹ́fẹ́ ẹ̀jẹ̀ kò ní kó wẹ̀ ọ̀làbúdà fi bàdà ìkẹ̀dá àyàmì haid minal gold ọmọta gbọ́dọ̀ gbọ́yé ní pé tí àsìkò sí ń ṣe àìdọ̀bá ti fẹ́ dẹ́ẹ̀dẹ́ ló gbọ́dọ̀ lé kí ní tó gbọ́dọ̀ wẹ̀ ilé ni hadith alákọ̀ọ́kọ́ tó wà ní báàbù yìí hadith alágbẹ́jẹ̀ mẹ́rin fàtímọ́tú tí ó sàbóyí tó ní ẹ̀jẹ̀ àwọn ọ̀dà ń ṣẹlẹ̀ ní ara wọn àníbi fún fátọ́wọ̀lá níbi fún jẹ́mọ́ iye ìgbà tí wọ́n ń ṣe haidọ̀ tẹ́lẹ̀ kó fi kóra dúró tẹ́jọ̀ bá dúró lẹ́yìn ìgbà kówẹ̀ kó mẹ́sẹ̀ ni ọmọ kẹrọ lọ ìdájọ́ ìkànnì nínú ìdájọ́ ìṣe àádọ́ ẹni tó mọ̀gbà tí máa ń lò tẹ́lẹ̀ tó ti ní àádà nígbà tó máa fi ń ṣe nǹkan oṣù hadith ẹlẹ́ẹ̀kejì ó ní hadithi ìyàwó àìsà náà mẹ́gbà wá a ní àìsà tàbí díàlà àníhà anna umma habibata ustuhidu fi sab'a sinin ففعلت رسول الله صلى الله عليه وسلم فأمرها فأمر أن تكتسل فكانت تكتسل لكل صلاة يا ويك أنا تقول يا أني أم حبيبة أم حبيبة هنا جاك أنه يا نبي sallallahu alaihi wasallam an ustuhi dọ́tí sábà sí ní ọdún méje ní ẹ̀jẹ̀ òfin dá lára rẹ̀ sẹ́bẹ̀ ń jáde ọdún méje ẹ̀jẹ̀ òdá fàfẹ́ alátẹ̀rọ̀ sọ́lọ́sọ́lọ́m bí fásimọ́ tó ọmọ àbí ọ̀bẹ́ṣì bó ti lọ bí ànẹ́lẹ̀ ọ̀sọ́lọ́m pé kí ni kó ń ṣe bẹ́ẹ̀rẹ̀ ni Ummu Habiba lónà bí ànẹ́lẹ̀ ọ̀sọ́lọ́m pẹ̀lẹ́ ìjẹ́kọ̀ fún àwa obìnrin náà pé ọ̀nà béèrè dàrẹ́tì mi lórí ọkọ̀ rẹ lọ́nà àgbọ̀dọ̀ pa àwọn nǹkan báyìí mọ́ra kálá ńlọ ká mọ́mọ́ dájọ́ fàmọ́rọ̀ àwọn tẹ̀kítẹ́tìlà àní ìpálàfẹ́ kó máa wẹ̀ pàkárà rẹ̀ ti lè sọ́lá ẹ máa wo arábìnrin tó jẹ́ gbogbo orun kọ̀ọ̀kan tí ó bá fẹ́ kí náà akọ́kọ́ ní ìsìláàfù wà àwọn ìyapa kan wà láà àbí àwọn àlàyé kan wà lọ́dọ̀ àfá lórí hadithi a ní ìsìláàfàlẹ̀ ìlàmà fi gúúsùn mùsàhádọ̀ nìkólè sọ́lá àlìyẹ́jẹ̀ àwùlá ẹnu àfọ́ òkòkò ẹni tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá bá ń bẹ fún ṣé gbogbo àní ó mọ̀ ọ̀wẹ̀ ní àbíkọ̀ ẹni gbogbo gbà tẹ̀tọ́ àdìsí Fátímà ta kàlẹ́ ẹ̀kan bí àpéǹgbà tí ẹ̀jẹ̀ dá nìkan ló lé kí ni ànábì ní kówó ẹ̀ yókù kóyà kókó máa ẹ̀jẹ̀ kó lára rẹ̀. àdìsí ti ìyá ọmọ Habiba yìí à ń gbọ́ inú ìwáyà kábẹ̀ pé ńgbà táwọn ìlú kó máa wẹ̀ gbogbo ògbà tí àìbá ti fẹ́ kírun ní lé kí ni ní wẹ̀. màfá àfi ní ọ̀rọ̀ méjì lórí lé bàbá bàbá dúró ìbádù súnẹ̀ arínú àwọn àfá àtọ́ ní dandan ní ó gbọ́dọ̀ máa wẹ̀ ó gbọ́dọ̀ máa wẹ̀ gẹ́gẹ́ bí àwọn hadith tó wá bá bù yìí èrò ẹ̀lẹ́ ní hadith tó àkàfọ́ra wáyé ẹni ó gbọ́dọ̀ máa wẹ̀ gbogbo ìgbà tí ó bá kí wọn pàmò àbájú mohur minas salaf ṣùgbọ́n lọ́wọ́ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf ìtàdúró lé lórí àwọn salaf wo bí Ali àti ibn Abbas ìyàwó aisha náà wàlá kálàfà àtàmì tọ́tẹ̀lé wọn náà àpẹ́ẹ̀sì nínú ìmáàmù abu hanifa ìmáàmù malik wa ahmad àti ìmáàmù ahmad a ní ilà adam ìrùjúbi a nílé ìwé ṣẹkẹ́ ní ilé ìṣẹ́ dandan kó mọ̀ ààrẹ ríkà tó ṣe ń dandan fún pé kó máa wẹ̀ ọwọ́ annal asla adamul wudu tó rí pẹ̀lẹ̀ ní pé kìí ṣe dandan fàájábọ̀ an ahadith al'abir bilgus àwọn ní gbogbo àdísì tí ń pa aláta tó kámọ̀ wẹ̀ anáwò lè sàfíyá ṣe ń fàbí pé kò sí ìtorí ilẹ̀ ń bẹ̀ kò sí salat inama huwa

lẹ́yìn àmọ̀rán mínà nàbí ìfàsọ́lá láhà fi kó lè sọ́lá ẹ̀rọ pálẹ́bì ló pa láti pé bọ́ọ̀dé ṣe nǹkan bọ́ọ̀dé ṣe ìyàwó ọ̀dá yóò gbogbo àtọ́bá fẹ́ kí ọmọ ọmọ rẹ̀ dé bá ti máa wẹ́ yàmẹ́bà lára wàyí nàmà àmọ́rọ̀ àbìlúgbò sí fàkọ̀t ẹni tàbí ní kẹfà lánàá kó máa máa ẹ̀jẹ̀ tó bá yìí lára gẹ́gẹ́ tí wà ní àwọn ìwáyà tí ó nílẹ̀ náà وذكر ابن دقيق العيد أنه ليس في صحيحي ابن دقيق العيد سيرنا داتر في سيرين في حديثي في كما وين بو بو نو دين صحيحي ربما رواية تيرين في بخاري أتمنى نانا لوني لدي ẹlẹ́rí pé pnt ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá kó mọ̀ wẹ̀ ní gbogbo àgbà àti pé tẹ́lẹ̀ iná bá tó wáyé tó jẹ́ nira fún torí tó bá ó jáde ńkọ́ tí mo bá tó yóò mọ̀ wá bí tí yóò ti wẹ̀ fọ́wárí ti tún ríwẹ̀ á ti rí náà tó tó bá ń bí tó lọ tó tó wá bí tí yóò ti wẹ̀ ẹgbẹ́ tàbá wẹlé kí ni ó jẹ́ fún mìíràn jẹ́mọ̀ yóò jẹ́mọ̀ ṣàpọ̀ ọlọ́dún ọkọ̀ àmọ́ ìjà aláhàlẹ́ kò fi kí ní mìíràn ọlọ́run fẹ́ nira fún yín nínú ẹ̀sìn wọn tó bá wú yẹn bẹ́ẹ̀ bá jẹ́ mọ́ wẹ gbogbo ògbà tí n bá ti fẹ́ kírun gẹ́gẹ́ bí ìyàwó mú àbíbá ìṣe ṣe kò sí tí ó burú. náà níta afẹ́ kọ́ nínú àdìsí ni ojú bẹ̀rẹ̀ gúúsù alàlù mùsà ha àbọ̀tẹ̀ ìdàǹtì ìdàǹtì àyà mi àìdì ha. wọ́n ní dandan ni fún ẹni tí ẹ̀yàwó ọ̀dà ń ṣẹlẹ̀ sí tí ẹ̀jẹ̀ yìí bá ti fẹ́ kọ́mọ̀ ìṣẹ́kí kówó ẹ̀wẹ̀ kówó dandan ni fún tó bá ti mọ èdè ìgbà tí ẹ̀jẹ̀ ìṣẹ́ ń wá náà nínú síra táǹkà ìwọ̀n ìṣàlàyé àwọn ọ̀rẹ́ yòókù tí máa tẹ̀lẹ̀ sí ẹni tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà tó ń tẹ̀lẹ̀ sínú àwọn obìnrin ti fátímọ̀ tó kọ àbí òwe òní tó máa áádà àtìkògbà tó ń bí ní nǹkan oṣù tẹ́lẹ̀ iye jọ́ ni ó fi dúró níjọba ti kọjá kí ni ó ṣe yóò ẹ̀yọ́ wọn kí o a ṣe pé ìsánẹ́bí fún onífàtíwá ni pé kó wo iye ẹjọ́ tọ́pọ̀lọpọ̀ obìnrin ní ṣe haida lẹ́nu wáyé abíjọ́ mẹ́fà abíjọ́ méje kó mọ ìpínlẹ̀ lóṣù 23 days àbí 24 days yóò kí náà fi ṣe jẹ́mọ́ yóò mọ̀ fi ṣe náà lọ tó kàkọ́ ìṣe hadron. a nílé yóò mọ̀ ṣẹlẹ̀ sí ẹni tí kò ní áádà kẹkẹ tẹ́lẹ̀ rí pé ọmọbìnrin tó kọ́ ṣe nǹkan oṣù àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ kọjú rẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ adọ́lẹ̀ tó bá dámọ́ tẹ́kọ́dẹ̀ ní ti ẹbí àtọ́ títí fátímọ̀ tó fi tàbí ọ̀gbẹ̀ tó ti mọ ẹjọ́ tó ń lò tẹ́lẹ̀ omi tó tó kẹ̀bẹ̀rẹ̀ tó tùlẹ̀ yóò bá dámọ́ mọ́ láti mọ̀ pé ṣe àdọ̀ ìgbà ọdún mọ̀ kí nùgbà náà ní tí ó ìtànẹ́bí sọ fún arábìnrin pé ó mú nùkẹ́bí ìjọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ́ ń lò bẹ́yà jọ mẹ́fà bí jọ méje ìgbà ẹ̀nà àìsànú àwẹ̀ náà ni tó wọ́n fi ó kò yẹ ká àwẹ̀ ẹni lẹ́ni tó mọ ẹni tí kò ní ádà kẹta ìrẹ́lẹ̀ kẹta ni alìmọ̀mọ́yìí alìmọ̀mọ́yìí àfọ̀n obìnrin tó lè dífẹ́ńṣíètì láàrin ayẹtọ́ àbí àrísá lórí sọ yìí náà fún ó lè dífẹ́ńṣíètì láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àtẹ̀jẹ̀ bí ìrẹ́kiri sí ẹ̀jẹ̀ haidọ̀ wọ́n lò lọ́yà tó ẹ̀jẹ̀ haidọ̀ kó mọ́ dúdú ẹ̀tọ́ ẹni tó lè dífẹ́ńṣíètì nígbà tó bá ti rí pé èyí tí mo rí yàtọ̀ sí kíkí ni àìdọ̀ àìdọ̀ kí ni ó kára rẹ̀ fún yàn òun ti mọ́ra èyí tí bá rí lẹ́yìn ìgbà kí ni ó kà fún ìṣe àádọ́ ẹ̀dẹ̀ àwọ̀ ọ̀dà àìpé ìpele mẹ́ta tó wà ní alákọ̀ọ́kọ́ lẹ́ni tó máa á dà ìyẹjọ́ tó máa ń lò tẹ́lẹ̀ lẹ́jọ́ bá dúró mọ́tí ẹjọ́ bá ti pé tó ka kókó ti ṣe kí ló ṣé ó mojọ́ mẹ́fà bí jọ́méjì àárín kó wọn tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń lò jọ́ mẹ́fà bí jọ́méjì ni ó mọ̀ fi sọ pé òun ṣe áìdọ̀ ní oṣù yòókù kí wọ́n fi ṣe wọ́n fi ṣe náà lọ ẹni kẹta ń kọ́ àlùmọ̀mọ́ yíta ẹ tó lè dìfẹ́ńṣíétì láàrin ẹ̀jẹ̀ áìdọ̀ àti èsì áàdọ̀ tó bá ti rí pé eléyìí yàtọ̀ ti ṣe áìdọ̀ kí ni ó mọ̀ yóò wẹ̀ ṣe lọ́wọ́ lọ táyà lè sọ mẹ́tẹ̀ẹ̀ta fún akátó kúrò mẹ́ta náà alákọ̀ọ́ òun náà ni ẹni tó dájú pé ó mọ iye àsìkò tó ti máa ń ṣe áìdọ̀ náà irú ẹni yẹn yóò ka ayé àsìkò yẹn bẹ́ẹ̀ dájú ẹ bá ti ṣe ìyókù yóò ka ìyẹn ló máa ádà tó ń tẹ́lẹ̀ kí ti àdọ̀ tó ṣẹlẹ̀ tó ìran ìkejì ńkọ́. ìran ìkejì yẹn ní a tí ṣe rí kò ní ádà kẹ́kẹ́ ní tẹ́lẹ̀ àkọ́kọ́ tí ó ṣe náà lẹ́jọ bá ṣe kí ni bá dúró mọ́ kí ni yóò ṣe. láàrin àwọn obìnrin ìtàlẹ́tì lọ́dọ̀ ìpéjọ mẹ́fà bí yọ méje ìjọ yòókù nínú oṣù kọ́ yóò kára rẹ̀ pẹ́ni tó ti tó ti mọ́. ìkẹta àlùmọ́ yíbà ẹni tó lè di bẹ́ẹ̀ láàrin ẹ̀jẹ̀ haido àti ẹ̀jẹ̀ ètò àtọ̀tọ̀jà ọ̀dà kí ló wọ́n ṣe ń tẹ̀. tó bá ti dàrú pa ilé ti yàtọ̀ ẹ̀jẹ̀ àìdọ̀ ìṣe kí ni èrí báyìí ayé tó yóò ka kẹ̀kẹ́ tó lè tó ti mọ́ yóò wẹ̀ yóò ti mọ́ iná ọba lọ. náà mo rò pé àwọn obìnrin àráyè fi wá àwọn ìlú bá wí ṣùgbọ́n àti gbálàyé yìí tí bá ń tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ká àìsí ààbọ̀ ọ̀rọ̀ tí ó kẹnu ni ó sì yẹ kí a mọ̀ ọ̀rọ̀ kó sàlékún àgbọ́yé ẹ̀sẹ̀ fún wa náà àdìsí iná àdìsí yàwá àìsà ni ọ̀dí àlọ́ àníhá kọ́ọ̀lá kúntù àdìsẹ́tùlù anáwà rọ̀súùlùlá rọ̀súùlám fi iná ìwáhì kìláàna jùlọ̀bọ̀n fàkánà yà múrù ní fàtẹ́fẹ̀ fàyùbà ṣírú ní wàhánà وكان يخرج رأسه إلي وهو مرتكب فأغسله وأنا حائل حديث يا عائشة لبوا وعن البخاري وعن مسلم الإمام أبي داود نا ربا حديث نا حديث يا عائشة sọ ipa tó ní ṣe pẹ̀lú haidu àti ìṣẹ́sí àbí jánẹ́bà ẹ̀tọ́ bá ní jánẹ́bà ìdájọ́ méjèèjì láàrin àdéhùn ẹ̀ẹ́ta ní kúrò àjẹ́sìlò ánà ọ̀rọ̀ tó lọ́lọ́rọ̀ sọ́lá fi iná ìwà ẹ̀ èmi àti ànẹ́bì a máa wẹ̀ nínú bákan náà kì láàrin ìjúlò fún gbàtà méjì bá ní jánẹ́bà lára wọ́n yẹ tó mara wọn tọ́lú ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìbá tó ọkùnrin àtọ́bílẹ̀ wẹ̀ nínú bákan náà bákan náà bá lọ àdíbi pé omi tẹ́nìkan ti lò tí ara rẹ̀ já sí rẹ̀ tó ń lò tọ́jú bu ara ẹni kejì náà mọ̀ já sí omi tẹ́lì kan ti lò sáré já sí tí ò bá sí ìdọ̀tí kòmí ìkó ọlọ́rẹ̀ lé kí ni onílò wọn máa ń lo àdíjì pé mọ̀hárá tó lè má lè lò sáàmàn pé omi tẹ́ lò àbí tẹ́lì kan tó náwó ẹ̀ sí ó ti kẹ́sì ní tó kálá rẹ̀ kẹ́sì kòmí ìkó ọlọ́rẹ̀ lé kí ni onílò torí pọ̀ mí ìdájọ́ wọn olúmọ kan àwọn àtàlẹ́bìjọ máa ń wẹ̀ fi iná ìwáàfẹ́ nínú ìgbà kan náà bàkánà ìyàmúrù ní fa'atẹ́bìr anẹ́bí a máa pàmí láti fa'atẹ́bìr ma wá lọ ìdáàmù máa fi nǹkan bú abẹ́ ilé ìdíkan nínú tó pẹ̀lá ilá àbágbà ló ti tún ní tutukutu kí ló pẹ̀ bí iná

ṣéwù ọtí di mùdírù ọtí di mísánà kò sì sí máa ń lẹ̀ kí ló máa fi yanjú ẹ̀jẹ̀ wọn agidi ló kù lórí kó kárò sókè tó wá lè pè àbí ìsọkúsọ ó lè ilé ìwúta lè wà lè ṣe yíò pé àdúgbò ìrìn ètò ìgbàdì ìgbà ló dẹnu ó wà ní bùkárí wà ní mọ́tò kò sí tó kẹ ìròrí náà ìyàwó àìsàn ní

ibà ń bú ìmọ̀ọ́mù kárí lọ́wọ́ ẹ̀rọ aláìdá kan mọ̀ lóga náà ẹ̀ mọ̀ ẹ̀sìn ẹ̀ dá lóga náà mọ̀ alùmọ̀bá sára lédè lárúbáwá nǹkan méjì ní máa ń tú ní máa ń tú ká fara ro ní ìtumọ̀ tó àlìjìmá kéèyàn tó máa ààrẹ ni jẹ́mọ́ ìwọ ló ń tú bí ìfara ro rẹ ni torí káàdì sí níwà tó ń bá ṣe anábì ní ìsiná òkú làṣẹyìn wàtẹ́yìn tó dúbò lábílẹ̀ nígbàtá èèyàn sọ pé àwọn yẹ̀údí àwọn nẹ̀sọ́rọ́ àwọn yẹ̀údí mẹ̀dínlẹ́gbà tó bìnrin wọn bá ń ṣe ẹ́dọ̀ lábùlùwà ìlú wa lábùlù ṣàrìbù wa wọn nípa mú mi wọn nípa nípa díẹ̀ nípa mú ìjà ti ọ̀tọ̀ ni sẹ́ni tí ò bá yẹ̀mú tó wà súnmọ́ yẹn ìtumọ̀ tó ní létí ní wọn ní súnmọ́ náà nígbàtá ni wà gbélé pé ẹ̀yẹ mọ́tẹ́ táwọn ń ṣe o ìsinà òkú làṣẹ ìgbógbó nǹkan lẹ́lẹ́ bóbìnrin ní ṣe nǹkan oṣù ṣe ìlà nìka ẹ̀ka mẹ́sẹ̀ kí ni ẹ̀mọ́ súnmọ́ra yín yẹn náà lànà ìdúró pírátìsì níbi lẹ́yìn tó ti lè súnmọ́ ó ní kí ìyàwó ẹ̀ta sí kí ni ó já sọ bó bẹ̀. ṣùgbọ́n tó ń sọ ó ní pé Buhari sọ pé àbẹ́bí ń súnmọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n àbẹ́bí wa ṣe máa ń bú àbẹ́bí. àyín bú afọ̀yín bú Al-Imam Al-Bukhari rahmatullahi alayhi kéèyàn fọ́ra rẹ̀ ní náà pẹ̀lú mọ̀bá ṣára bákan náà kéèyàn súnmọ́ rẹ̀ ní náà pẹ̀lú mọ̀bá ṣára wàlá tó bá ṣòro owó náà wà á ń tún àfikún náà sínú mẹ́fà yìí ẹ má súnmọ́ ìyàwó yìí bàtí ẹ̀yìn kìí ti káàfù lọ́wọ́ tó méjèèjì ní mọ̀bá ṣára máa ń tún bẹ́ẹ̀ wo ló tún bí jẹ̀mọ́ ìfarun rẹ̀ ni onífẹ̀ẹ́nu ní bá fífọ̀ rẹ̀ ní ó ó sì lélẹ̀ láti lè gbá àdíkì yìí dànù ẹ̀rí ọlọ́ba sánú àtàlá ní àlónẹ́kà ni mọ̀ṣe ábìrì ànẹ́bí pa obìnrin tí ṣẹ́ẹ́dọ̀ kó lè wà tọmọ pẹ́ háìdọ̀ yẹn ẹ̀gbin ni fàtẹ́sì ló lè fá fílìmọ̀ yìí ẹ yàgò fún wọn kẹrìmọ́sùn mọ́ wọn bá ń ṣe ṣùgbọ́n ìyàgò fún ànábì jẹ́ kó yá nínú àdìsí pé iye àgò ká súnmọ́ rẹ ni ni ṣùgbọ́n fara rẹ ni ká ṣeré kò sí lókè ni kò sí tó tako. ìyàwó ìta ni ànábì àmọ́ fara rù mí wàá ha èdè ní ṣe haidọ̀ lọ́wọ́. wàkánà yóò kúrò jù rásáwó ìlàyìí bákan náà níbi àwọn ẹyọ orí sí ni wọ́n wà mọ̀ ṣe lọ́wọ́ torí pé ilé ànẹ́bì àti mọ́ṣáláṣí yàrá ìyàwó àìsà àti mọ́ṣáláṣí ra wọn ni láti bá wà ní mọ́ṣáláṣí ó bá yọ irí rẹ̀ báyìí látọ̀dún wíńdò níbo ni ó dé yàrá ìyàwó àìsà ànẹ́bì ṣe ti ká ó sì yọ orí rẹ̀ sí mi láti mọ́ṣáláṣí fáàbì sílù ń bá fọ orí rẹ̀ wà ní ha è tí ìlú ṣe kí lọ́wọ́ ní ìṣe haidọ̀ lọ́wọ́ àìpẹ́ ìṣe haidọ̀ ìmú òkè kóbìnrin fi ara kan yẹn káàkiri yàrá ọ̀sán ìdọ̀rọ̀ mọ́tò dáná o mọ́ bá ń bomi ẹ́ bí ẹni tó dáná kò lè dáná kẹ́kẹ́ pé áìdọ̀ yọ lọ́dọ̀ mi yẹ rámọ̀ fún dání fáwọn obìnrin tó jáde gan làlàáfíà kọ́mọ̀ jáde ní lárùn ẹ̀sán sápọ̀ lówó obìnrin ni pé obìnrin tí ó ní ìtọ́jú rẹ̀ fún mélòó tí ó lò àìrí yẹn gẹ́gẹ́ ní kíni àrùn káwárí yẹn lódì ẹ̀rìn pé ọba tẹ̀lílé tó fẹ̀ wọ́n mọ̀ gbàgbé ìfẹ́ gbàgbọ́ àbí kéèyàn tó wá mọ̀ jẹ́ tó tójú bọ́lé fẹ́lẹ́nì gbọ́dọ̀ pàdé anáyídọ̀ ìyàwó ló gbàgbé kan ló gba gómìnà kò tó máa gbogbo kẹlẹ́lẹ́ ló ti láti mọ́tòmọ́ nam hadisi àlàyé tó náà ṣe fún wa ní jawab istifari aljunubain min ilẹ̀ ìwáhì ọkùnrin àtòbìnrin tọ́jọ́ ní jánẹ́bà látọ́wọ́ fẹ́ wẹ̀ a lè wẹ̀ nínú ìgbà kan náà bákan náà jàwátù mọ̀ bá ṣáratù láì fi madonna alfar èyàn lè rọ̀mọ́bìnrin ní kó láti mọ́ jábẹ́ rẹ̀ wọ́n bá dánà àtọ́ gbogbo ara rẹ̀ yóò kùnrin tó mọ́ni tàǹtàhùlù fi ìnàjá sátòbí haìdíà ìyẹn pé ẹ̀yíkà tó ń ṣe kò mí pé ara yẹn jẹ́ tó mọ́ استباب لبس الإزار pátá ni mo bá ṣara afẹ́ kó lè fi nǹkan kó gbogbo abẹ́ rẹ̀ nígbà tí ọkùnrin bá ẹni tó jẹ́ lẹ́tọ̀ rẹ̀ tí ó bá ń para ro ìtìkáàtì àti bábí lè mọ̀ ní àti nínú òkú ìfìlẹ̀ muharram a lè fi nǹkan bá bẹ̀rẹ̀ ta ní afẹ́ ní kéde lẹ́dẹ́ ẹni náà fàálì ẹni pé yóò tún sọ yẹn lórí sábà bíi pé kéèmọ́ ti ṣe àrán tẹ́kùn bá rò kó máa lọ ọ̀nà ojú lọ́kẹta yẹn kúkú súnmọ́ àti bá ti bu abẹ́rẹ́ ìyẹn tó kọ́ di láti mọ́ bèbí haram torí pé nínú ẹ̀ṣẹ̀ ńlá ni kéèké yẹn súnmọ́ mi ní ṣe nǹkan oṣù lọ́wọ́ nǹkan oṣù lọ́wọ́ bákan náà wọ́n ní dukhul al-haid al-mati eléyìí kọ́ kí ẹni tí ó ń ṣe nǹkan oṣù kò lè wọ mọ́ṣáláṣí ráàyè àwọn àfáà pé ráàyè ní òfin yọ́nà ìkólélé kò lè wọ́ àwọn tí wọ́n ní kò lè wọ́ nínú àdíjì sẹ́múnẹ̀ ní àdíjì yàwá ìṣàpẹ́ láti lé ìṣe ń pánẹ́bí ṣe kí ni ìṣe ń pánẹ́bí ìyàrùn pọ̀ orí bákan náà ayàpẹ́ àtọ́lù pé wàlá júnùbà ẹjọ́ jẹ jánàbà ò gbọdọ̀ wọ́n mọ́ṣáláṣí ìlà áàdùrì sẹ̀bìn àbíwọ̀n ti gbàgbẹ̀ kọjá lásán lọ́sọ́dì kejì wọ́n ni ẹjọ́ jẹ jánàbà kò gbọdọ̀ wọ́n mọ́ṣáláṣí so a jẹ́ pé ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ tó lè gíní fi ṣe haidọ̀ ó dẹ̀ ilé ìsọ́nà wá méjì bákan náà mú àdíṣì kan wá a ní àdíṣì kan ní láà òhèlú mo ò ṣe lẹ́tọ̀ almasjida mọ́ṣáláṣí lè jónú bí wà láà ìdè fẹ́ni tí ó ń ṣe nǹkan oṣù àwọn tó ní òsì tó burú bẹ́ẹ̀ a ní àkọ́kọ́ àwọn ẹ̀rí yìí kò sí ìtó lọ dàìrẹ́sì bẹ́ẹ̀ pé èyí tẹ́ẹ̀tẹ́ kìyàsù tẹ́ fi ẹni tí ń tẹ́ àìdọ̀ tẹ́bi wé oníjánàlá pé ẹ̀rí yóò mú pẹ́ tó ń ṣe jánàlá yìí kọ̀ pé ẹlẹ́ẹ̀kejì hadith sakoti ẹni hadith yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlẹ́ kí ni wọ́n ní tọ̀ yìí fún hadith pé wọ́n ti mọ́sálásí lẹ́tọ̀ fẹ́ tí ń ṣe àìdọ̀ àti yanaba à ń sọ pé ní àwọn òrin tó burú bákan náà lánàá bí sọ fún yàwá ìjà pé ní náà wìlí ní ọkùnmọ̀rọ̀ àtàfin mẹ́sì bá ń gbé bí ẹni wá mọ́sálásí ń jẹ yàá sọ pé ní ha ìdí àwọn ṣe àìdọ̀ lọ́ọ̀ àlẹ́yìn lọ́kẹ́ lẹ́yìn bá dọ́kẹ́ káàbì yẹn ni ṣé ọwọ́ lọ́ọ́ fi ṣe áìdọ̀tì náà fi lè máa gbé nǹkan ní mọ́ṣáláṣí àìpẹ́ tó bá fi wọ́ wá mọ́ṣáláṣí ọ̀rọ̀ pọ̀ lórí mọ́ṣáláṣí tó lè wọ́ ṣùgbọ́n tán lè wọ́ ni ọmọ wọn yẹn yóò fi fi hàn lọ́kànbalẹ̀ ìkejì ní pé tó bá jẹ́ àyè níwà tó lè dúró sí ní fàdà nínú abẹ yẹn lé kíni ìyẹn náà tó ń fi ní ní ọ̀kànbalẹ̀ nínú ẹ̀rí báwọn sánú lè wọ́ tí ni pé alárábẹ̀ nìkan ó ní ibi tẹ́ǹtì tó ra ta sí mọ́ṣáláṣí tí ń sùn arábìnrin dúdú kan láyà irú ẹni yẹn nígbà tó ń sún mọ́ṣáláṣí dé áìdọ̀ ní mọ́ṣẹlẹ̀ sí òun náà ọ̀rọ̀ bá lórí ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ ìfẹ́ káàgbámú ó ní ẹgbẹ́ tí ò bá nídìí kan kọ́bí ká mọ́ sí kí ni ó máa wọ̀ ẹ̀rìn gbọ́dọ̀ kéjì ó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè wọ̀ àbí tọ́lá tó ráyè mí tó wà bí àràǹdà tó ní ẹ̀dí mọ́rí gbogbo àǹfààní ẹ̀mẹ́ ó lè lọ sí bẹ́ẹ̀ wallahu bákan náà أن المعتكف إذا أخرج رأسه لا يعد خارج منه أني إذا ذلك أبغى أقول a òkè kò wá jáde tó wá ní ọ̀dájì ara síta ó orí síta aláàdí jẹ́ pé ya pé kò tí ìsẹ́kí ni kò tí ìjáde ọ̀yùkọ́kọ̀ alẹ́ ìrẹ́ ìrùhú mẹ́rin àbọ̀ a orí lawárí tó wá yọ ẹsẹ̀ ńkọ́ àápọ̀ pí ẹsẹ̀ náà ok ó gbogbo ara mọ́sálásí ó gẹ́tẹ̀ ẹ̀sẹ̀ tán ó gbẹ́tẹ̀ wọlé ó náwọ́ sí ìta níbo ló ti wà mọ́sálásí kí láti tẹ̀lé ẹni tó lókàdé sí náà yọ òní tó gbà tó ti yọ ajé pé ẹ̀ka ara mi náà lè jẹ́ kíni ó lè jáde mọ́sálásí ẹ̀ ṣe é ti ká tí kò tó bá ti àwọn apá náà ní jáde ní ara rẹ̀ eléyìí nínú òfin tó di ẹni tí ó ń ṣe haidon parí pé ní ó lè fara kan èèyàn tí ó ba haidon ẹ̀yẹ jẹ́ ẹni tí wọ́n ní jánàbàdà lọ́kùnrin àti lóbìnrin lè jọ ṣe kí ni ẹlẹ́jọ́ rẹ̀ papọ̀ ìdájọ́ sáàrí rẹ̀ ìdájọ́ pẹ́lẹ́jọ́ rẹ̀ papọ̀ àkọ́kọ́ nù ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ò ní wípé omi tó bá ń lò tí kìíní kejì ń lò tí lè tọwọ́ bọ̀ tí lè rẹ̀ dìgbìní tí lè kó wà mi gáyé ìyàwó tó mi dé mi mi náà lómi yẹ pé ọwọ́ omi tí ò bá láti kò bá omi ń jẹ́ tí wà ń náà hadith tó tẹ̀lé ìyàwó àìsàn náà tó gba òun náà wá rahimu allah rabi allah anha ẹ ká mọ̀ sàdọ́ àwọn ìyàwó àìsàn mú gbogbo àmì ìgbàwọn ẹ̀ṣí à al'arjáfù al'arjáfù al'kọbàfà àwọn ẹni ẹ̀gbìn ẹni burúkú wọ́n mọ̀ sí pé fún ìyàwó àyè ẹwọ dúró nǹkan tí ìyàwó àti kalẹ̀ fún wa lọ́rọ̀ ẹ̀sìn náà bá dìtì ìyàwó àìsàn lọ́gbà ìyàwó lẹ́ni ilé ni wọ́n ẹ ṣọ́ra fún wọn ẹ má gbọ́gbọ́ púpọ̀ torí pé ní gbogbo ọ̀nà ẹ̀fẹ́ ìlànà wọn múlẹ̀ láwọn ṣíà ẹmọ bú àwọn àwọn sọ̀rọ̀ pàápàá jùlọ ìyàwó àìsà ìròyìn burúkú náà fẹ́ràn ní ìyàwó àyè ẹwọ́n tó ṣíà ṣíà ọ̀nà àwọn oníjẹ́ bẹ́ẹ̀ láti máa tẹ̀sí fẹ́kì àwọn lè pé ní àwọn sálábù tí wàá tọ́jẹ́ ní rí àwọn ẹṣẹ́ tẹ̀lé. náà àdìsó tẹ̀lé ìyàwó àìsàn rẹ̀ gbà kọ́lá ní káàdọ̀ rọ̀súlà rọ̀sọ́lá yẹ tẹ́kì òfin ejiri wàá nà ha ì fàyẹ́kọ̀rọ̀ olùkùrán. àdìsí Bukhari wà Muslim Abu Dawud àti fún ìmọ̀ọ́jà gbogbo ẹlẹ́gbàá wa ìyàwó àìsàn ní káàdọ̀ rọ̀súlà rọ̀sọ́lá yẹ tẹ́kì òfin ejiri ṣe ànábì àwọn sọ́lá a máa alẹ́kẹ́ ní ṣíjìlá bí hajj a máa dára lé mi a máa fara rọ̀ mi ìpínlẹ̀ gbára léyàn dé tán wà ní hajj tí kìí ṣe hajj lọ́wọ́ fàyẹ́kìrọ̀ ọ̀lì kùránì lónìí wọlé kí ni yóò mọ̀ ká kùránì lọ́wẹ́ ayé gbára léyàwó ayé oníkíní oní haidọ̀ ni fáwọn ẹgbẹ́ tó máa mọ̀ kàkùrá nígbà tó fara kàyàwá ẹgbẹ́ àwọn tó wá gbé tíra àpẹẹlẹ lọ́wọ́ ẹgbẹ́ ìtòtọ́ ni òfin tí òbòrò ń bẹ̀ torúkẹ́ lómi ìgbẹ́ ibi tí ó ti kírun tí ààrẹ bá ń jẹ́ ẹ̀dọ̀ lè mọ́ kírun ní ọkọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ti wà nulẹ̀ ẹ̀yọ́ kí ìdájẹ́ tó bá sí nílẹ̀ tí a lè kírun ó ti rí ẹlẹ́ tó bínú rẹ̀ lọ́wà tó rú bá mú kọ́ omi tó wò nírùn gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká gbọ́yé ká mọ̀ mú nǹkan tí ò ti lé tó wá lè káwá mú wọn tí ò bá lágbọ́yé yóò kàn máa bèrò àdìsí iná tó náà ń ṣàlàyé ni pé jawazul qira'ati al-Qur'an fi ejere al-ha'i àlegbáralé ẹni tí ń ka Qur'an àmì tó ṣe haidọ̀ kaka Qur'an ní àná àtọ̀ iratul badan wà síyàm torí pàrà rẹ̀ àtàtọ̀ rẹ̀ mọ́ nítorí ṣe haidọ̀ ẹnìkan náà láyé ẹgbẹ́ tó wà lára rẹ̀ bákan náà tahrimu qira'ati al-Qur'an ala al-ha'i akfar min tawawun min tinai al-qira'a fi ejere al-ha'i

naam alimọ́ ìbínú gẹ̀ẹ́kẹ́ tẹ̀lé yìí jìnà sọ ìfà sọ láti yẹ nípa pé ní àlejò sọ ilé alùpàá pé ẹni tí ó gba lé ẹni tó ṣáìdò lè ka kùránì tó pé èyí ni mo rò pé gbàdé tí ń ṣáìdò lè ka ẹni tó wá gbára rẹ̀ yẹ kò tó fara kẹ́ tí ṣàìdọ̀ nìkan ẹni tó ṣàìdọ̀ nìkan ni kò lè kà gbọ́n gẹ́gbà ìjọ yẹn náà níyàn nínú náà bá sọ̀rọ̀ pọ̀ lórí ètò ìjà kò lè ọ̀rọ̀ lórí pé tó náà ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ni ó ń bá gbàgbé ó ni kò lè kà láwọn tán kò lè kà náà ọ̀pọ̀lọpọ̀ náà tó sọ yẹn ẹ̀mí lọ pé kò lè tó burú lẹ̀ رضي الله عنها فقلت ما بال الحائض تكلي الصوم ولا تكلي الصلاة فقالت أحرورية أنت فقلت لست بحرورية ولكن أسأل فقالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة معاذ ọjọ́ mọ̀ọ́dọ̀ ìyàwó àìsà ló bèèrè ọ̀rọ̀ yìí ó ní ẹgbogbo bá bù tààrí kọjá ìyàwó ẹ̀ṣẹ̀ láti sí ni ẹ̀yí wà ń bẹ́ rọ́dí aláàníyà mọ̀ á bá ní pàkóòtù máa kọ fún ìyàwó ẹ̀ṣẹ̀ pé máa bá lù láì kí ló dé kí ló tẹ̀lẹ̀ fóbìnrin tí ń ṣe háìdọ̀ tẹ́kìtì sọ́ọ̀ tó ẹ pé táìdọ̀ bá fún àwẹ̀ tó bá jẹ́ nígbà tí ń ṣe nǹkan oṣù yóò sàn ọ́là tẹ́kìtì sọ́lá ṣùgbọ́n kò ní san yóò san àwẹ̀ àwẹ̀ tó fílẹ̀ yóò san àwẹ̀ ṣùgbọ́n kò ní san ìrun àwọn tó máa lọ pé ní àwẹ̀ obìnrin èpé káyà gbọ́ o kò ní tó lábẹ́ obìnrin ò ní pé o àwẹ̀ tó bá yá ti fílẹ̀ nígbà tó ṣe àìlọ́ pé a ti ti lọ gbà á obìnrin ó wá ń bèèrè lọ́wọ́ ìyá àìsà pé kí ló dé tí obìnrin máa ń san àwẹ̀ padà ṣùgbọ́n wọ̀n ní sẹ̀rùn àkọọ́lá ti fi àwọn àìsà kọ́kọ́ sọ pé àrùríyà ah, ni wọ́n ní

ó di ìyà láàrin pé àwọn tọ́pa Usman ó jẹ́ káṣe fún ìpẹ̀yẹ káṣe jẹ́ khalifa àníbi khalifa mùsùlùmí lẹ́yìn Usman Muawiya sì jẹ́ bí gọ́fúnà fún Usman láwọn àyè kan ní sáà àríwògbò sáà ìyáwá afọ̀n alìbìnú àbìtọ́ alìbọ́dì khalifa muawiya sọ pé ní ká tún yan àlífọ yẹ ká kọ́ mọ̀ ẹ́ pẹ́pa òsùnmọ́nù yìí náà pátápá àlífà yóò dáa adẹ̀ tó yẹn ni ẹgbẹ́ mi bàbá ti nínú abẹ́ olórí kan náà lágbọ́dọ̀ dédé lágbọ́dọ̀ wà àwọn kan wọ́n lè fi àlérí fún àbítọ́lì fún ọ̀sọ́ábà àwọn kan ẹ̀rì tí mo àríyárí fún ọ̀sọ́lì tí mo àríyárí ó ní ìyàwó àìsà ó dì pẹ̀lẹ́ mélòó ẹ̀kẹ́kọ́ ra dúró kí ni wá padà di áwọ̀ láàrin Ali àti Muawiya torí Muawiya láti fi àwọn àyè ẹ̀ka àníbẹ́ agbọ́dọ̀ mọ ìkótó pa Usman ṣùgbọ́n táwọn ọ̀tá ẹ̀sẹ̀ wà mú ìtàn yìí wá wọ́n ni Muawiya ń bá lè jà sí àwọn òbílà àti gbọ́kẹ̀ ló ṣẹlẹ̀ láàrin àtọ́ agẹ́ bí ìjọmọ̀ ìyẹn tẹ́nà náà bá nígbà tọ́rọ̀ yìí lọ tó dìjà ẹ̀nà padà wípé ẹjẹ́ àjọ tí ẹ̀ gbé èrò ká parí ẹ̀ and delegation ní kámpù and delegation ní kámpù mọ̀háwí àwọn fẹ́ parí ẹ̀ máa kẹsẹ̀ jáde láyé àlínú àbí kí lọ fẹ́ parí àwọn náà ti di pèsè ni o ṣùgbọ́n ti fi yí ìṣẹ̀lẹ̀ bí kò sí kẹ̀kẹ́ náà fàábà fẹ́ bá nẹ́bí mẹ́rin tó

ìkẹ́ tó wá tẹ̀rẹ̀ sí ìgbà tí náà bá ti dọ́dọ̀ wọn tí bá ti wá ń pé mọ́tí sílọ àwọn ilé mọ́tún sílọ tí ìrẹ́ pé àwọn ilé ìgbẹ́ wà lórí ọ̀nà ìṣẹ́mọ́kọ̀lá abáàlá gini ṣùgbọ́n lẹ́ti dáná sọ pé àwọn nǹkan wọ́n lọ nìkẹ́lẹ́ tó ń kírun ẹ̀ àmì tó ń kírun ẹ̀ pé ara jọ ń kírun kò bá àmọ́ kí dáadáa ó di mùsùlùmí tó pé náà tàà pípò yẹn náà ní irúgbẹ́ ọdíwádìí onímọ̀lẹ́ àjùlọ ìgbìmí ó dá mẹ́nu àwọn fọ́ sáwẹ̀fẹ́ kúrò ní ìjọ kan ẹ̀yọ́kó sábà kíkọ yẹn wọ́n ìṣẹ́bí kàwárí yẹn pẹ́lọ́wà tàfàrẹ yá aráàlú tán àtàkò àánà lọ tẹ̀lú tàwọn látàyé gbàtà kàwárí ti ṣẹlẹ̀ ní ẹ̀sìn ṣẹlẹ̀ ní àìsà wọn wò pé tí ìwọ mọ̀hábà ń sọ ìkọ́ ẹ̀kọ́ ti dára wọn tó pé lúrò rí wọn lu pẹ́lú obìnrin tó bá ń ṣe àìdọ̀ tó bá mọ́ra yóò sọ kíni padà yóò san àwẹ̀ yóò sì san irun ìyá ìgbà kan bí ẹni pé tí ọ̀ ti jáfọ àwọn ará àbíjẹ ẹ̀wọ̀n òṣèlú àwọn àkàwárí yìí náà ń kà fara gbogbo aráàlú ń sàlọ ẹ̀lẹ́ para gbogbo lẹ́wà inú àwọn ICC ńkọ́ sàlọ ni àwọn àlùkọ́ ìdá ńkọ́ ok àwọn kìlómítà báyìí ńkọ́ ń kà fara àtẹ́yìn nugbó kàwárí jù ní wà ní nílùú látàrí ìjọ mẹ́sìmọ́ ṣe ìní ànẹ́bìbì ní ìyàwó àìsàfí tó ń bí mọ̀háṣà pé tí è fẹ́ padà àrùríyà ni ọ́ ẹ̀rìn ọ̀pọ̀ káàkiri nìsín kò sẹ́ni tó pẹ́ pé àwọn àjẹmọ́ ìtàwárí ìnà tó ní kórúkọ bú ni wọ́n ń pẹ́ra mọ́bẹ́ o ṣùgbọ́n ìròrí lọ́ fi mọ̀ ẹ̀dí ìkan bá jẹ́lẹ̀ ó ti wáyé pé yẹn kéfèé irun tíjà bàtà ṣe káàkiri yìí fún dárójá jẹjẹ mọ́ káwárì ọ̀sẹ̀ jújà pẹ́rẹ́ àwọn ìyàwó àdìsí kan òmú báwọn àwọn kàwárí náà ní èyí ò di kèfèrí tó bá tẹ̀sẹ̀ ńlá ṣùgbọ́n lẹ́wọ̀ sáfù tẹ̀ pé àníbídí àjẹ́ kọ́làkọ́lá rí báyìí odidi kí ni odidi kèfèrí náà tani sára mẹ́tàlá kọ́kọ́ ẹ̀kọ́kọ́ sọ̀rọ̀ tòsí wa náà mọ́ bá ń ṣe kí a mọ́ jẹ́ kí ìsára kọ́kọ́ wa ní pàkóso ẹ má sì fi máwọn ẹni bí o èmi ẹ ṣe kí ni àwọn àrùn rí ya ibi tẹ́lọ tẹ̀dó tí ẹ̀dẹ́ fi ń pè wọ́n wọ́n ni ara fàndílájọ́ à ah! wọ́n ṣe fàndílájọ́ ọmọ tí ó túnmọ̀ nílùú tó àìṣètè yóò fẹ́ mẹ́rẹ́ gíní ẹgbẹ́ sára fàndílá o ayọ̀ à ah! obìnrin lè jọ ó ní tọ́láàkì àṣà gbọ́tọ̀ mẹ́rẹ̀ lásán ni o ìfẹ́ mọ̀dájọ́ ni rẹ̀ ní òjá fún àwọn kẹ́kẹ́ jẹ́ o kílódé tá a máa ń san àwẹ̀ táìsàn wọn ìgbàdí àìsàn á bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ èyí táwọn ará bí ẹgbà onírúdú yìí ni ó tó wọ́n jẹ́ àyọ́sẹ̀ alẹ́ dànù yẹ́dà lè mọ́mọ́ máa lè kí mọ́tẹ̀rẹ́ tó bèèrè ìrújú tọ́jẹ́ kí ni lọ́lẹ̀ dànù ó yá kò lálùkọ̀ mọ́ kò tiẹ̀ bẹ́ẹ̀ lómi àwọn táwọn ẹ̀ ń gbé sáńsẹ̀ àlàyé nǹkan fún ìwọ́n wa kò tiẹ̀ ọ́ lè kí ni ọ̀rùn ìgbò bàrùn ẹni ibi tẹ́ bá rí pé ṣùgbọ́n ẹ̀kọ́ tó wá gbogbo yẹ ká máa lọ bá wọn kájọ máa bọ̀rọ̀ tó fi tó lọ́rọ̀ ẹni tó ti níbi tí ń lọ kò ní ṣètò àwọn tẹ bá tó tó lọ náà èmi ò tó padà sí pátáìsì pẹ̀lú ẹ̀ pé ó sì ní ó ní kíni ó ní pọ́ìntì o àbẹ́ ìrírú ẹ̀rí ẹni tó kọ́ lọ bí dìbéètì gbà tẹ́lẹ̀ débẹ̀ àfáwọn náà máa fà á kùtà káàkiri àti kùyẹ́ dédé lẹ́rí o ìrújú tọ́nà tó ṣàánú wa náà fàkọ́ọ́lá ti yáwá ìṣàwádà mọ̀ káàdà yusufu náà záàlì nítorí pé máa ń ṣẹlẹ̀ yẹn haidọ̀ yẹn máa ń ṣẹlẹ̀ sí wa fàánù mọ̀rù bìkọ̀dọ̀ ìsọ̀lá wọ́n wàá pa wá láṣẹ ká bìkọ̀dọ̀ ìsọ̀wò wọ́n pa wá láṣẹ ká san àwẹ̀ mọ̀júùlù tí yàwá ayéṣà lóyìí ta ní bá rí pé paná láṣẹ bẹ́ẹ̀ ànẹ́lì pé irú ẹ̀ máa wa a pé pàwọ́ láti káṣọ kí ni káṣà ìrún ta sílẹ̀ ilé ń jẹ́ ìtọ́ka sí pé ẹni tí ó fi ìrún lẹ̀ nígbà tó ń ṣe haidọ̀ kò ní ṣe kí ni kò ní san ìrún ṣùgbọ́n yóò san ààwẹ̀ ìrún tó ní kó san ìrún ìlera ní ó jẹ fún ẹ̀sìn wa dẹ̀ ní iná ìlúmọ̀ṣákọ́ lẹ́jẹ́ ìlúmọ̀ṣẹ̀ ìpìlẹ̀ inú kọ́ ìgbà tí ó wà bá fi tẹ́lú gbogbo tó bá ti mú ìnira dání ìrànlọ́ padà wọ́ ìrìn àtàlẹ́kọ́ wọn tó san àwọn ìròyìn tó kùn mọ́ kí tó wà ní ilẹ̀ ìgbà ọlọ́wà òfin ẹ̀ tó wá lóun ṣagídí sọ àìsíkàkẹ́ ẹ̀sán ní kíládà àbúlé bá ẹ̀rí pẹ̀tàkùn tí ọlọ́wà sánú àtàlá ti yí ń pa àwọn obìnrin ní àṣẹ so eléyìí ni tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ haidọ̀ insha Allah ta'ala ní dákùn àmì ìṣẹ́gbọ́ àbọ̀ ti kìtàbù sọ̀lá ẹ̀rí pé gbogbo ìta ń bá bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ síra yìí kìtàbù kí ni kìtàbù sọ̀lá rọ̀ oríṣiríṣi ni a ti bẹ̀rẹ̀ ìtàbù tọ̀hárọ̀ ẹjọ́ pé kí mara ò pe pé ọkànlé ti táìmù ara ẹ̀ níbi kíní níbi ìrún ni náà bí kọ́kọ́ fi ha ìmára náà bí ìsíwájú kan tó máa débi ìrún náà kọ́kọ́ ìmìta lè lò wọ́n sọ̀rọ̀ kíní onírin àlùwàlá táyà mọ́mù haidọ̀ nìbáàt ìsìnjá bóòdá ti lo ìsábà oníkíní olómi oníyẹ̀pẹ̀ bó làbẹ̀rẹ̀ jánúbà bó ní kíní bó ní àìdàn gbogbo eléyìí lábẹ́ pé ní àṣìmọ́ra ká tó kírun torí pé ká ṣìmọ́ra ká tó kírun ní ṣáàtú ní ìṣòro ti sọ́ra orígun kan àbí ẹ̀mọ́jẹ̀mù kan nínú mọ́jẹ̀mù ìrún ni àbúrò bàtánù tó ṣe àlékún àgọ́ iye fún wa wọ́n ní ṣe èrè dáná kọ̀bùlé àbíbá àti wọ́n ibi ìrọ̀ mẹ́fílà kọ̀bùlé àti ibà àti kò ní ṣe pẹ̀lú gbọ́nà kẹjẹ mẹ́fílà kò sí mẹ́fílà gbogbo òru tí a bá ti kí náà ni kọ̀bùlé àti ibà àti ṣe nílẹ̀ ìran ọ̀rẹ́ yẹn ni àbí ìdí ṣe ọ̀rẹ́ yẹn tí a bá ti ṣe tí ó lè jẹ́ kó ti kọ̀bùlé níbi tí ó ṣe náà ní kò sí yàtọ̀ láàrin méjèèjì lọ́lọ́ àlọ́ wọ́n lè fi ojú máa ń gba ojú ara jáde lè ṣe irú obìnrin náà tí ó mọ̀ sí ọ̀rọ̀ àdúgbò tó ṣe náà a nínú àpáta ní eléyìí kò ń ṣe tó nọ́mà torí pé kìí ṣe ààyè tí ó yẹ kéèkàn jáde mọ́ rẹ́ pé ó di àrùn tí ó dúró mọ́ tí ó ti fẹ́ ìkẹ́ tó ṣẹlẹ̀ tí kan ṣẹlẹ̀ léra mú tó mọ̀ ṣe mọ̀ torí pé ìyẹn ṣe ìpìlẹ̀ mọ́ ọba àlọ́. wọ́n ní ìbéèrè náà wà ní sí àwọn ọgbọ́n pé ọdún pa ìwọ̀n àríyá àti láti ìpapọ̀ bákanáà yẹ lè pa lọ́rí àti ìṣẹ́ ìpapọ̀ tí wọ́n ẹni ẹ tí ó bá lè lò ẹ̀ fún kọ̀ọ̀kan nínú wọn láti dé wọn yẹni tó bá kó rẹ̀ fún ìjọ́ láti ṣe òkú ẹ̀ fún àti láti ṣe òkú ẹ̀ fún àti láti láti àbújá. Nàm tábí jámù fún oní ẹ̀sìn àtọ̀. Àfẹ́ máa ti sọ tó wá kéde rẹ̀ kó wẹ̀. Ìyáwa Umu Habiba tí wọ́n máa wẹ̀ tó nílẹ̀ náà ni pé àwọn ẹni wọ́n rí bẹ́ẹ̀. Ìgbà tó ìdẹ́ dandan kò sí ìtó bẹ́ẹ̀ ní lára, ìgbé kó ó máa fọ àyè ẹ̀gbìn ẹlọ́kọ́sì máa kírun ilé náà ni ó mú kó náà máa kírun ní àsìkò rẹ̀ lórí lásìkò rẹ̀ àti lásìkò rẹ̀ mọ́sùlùmí àtúnṣà àyà àtìgbà tó ni ó jẹ fún ìgbẹ̀rẹ̀ ló lè jámù tí nira lè ṣẹlẹ̀ ṣùgbọ́n pínlẹ̀ rẹ̀ ẹ̀ka àtìmíra àtìmíra òtí ó tó bá jẹ́ ẹni tí àjà àwọ̀ ọ̀dà ń ṣẹlẹ̀ tí yóò mẹ́rin jámù lórí àtàkùn lọ́dún àfíṣà ní àfóòsọ́bẹ̀ tí ó máa kí òun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀ torípé ìbẹ̀rẹ̀ rẹ̀ kówẹ̀ tó fẹ́ ní lára jẹ́ rẹ̀ kówẹ̀ láì pé kọ́tẹ̀ á fọ ibi ẹ̀gbẹ́ náà ó wà mí sí nira lè wà yóò jẹ́ nira fún ìgbà wọn láàbòjú ẹni tó wà láàyè nira bí nàìjíríà tó pọ̀ pé ọlọ́pàá ọmọ ọ̀ṣẹ́kù wàdá ní lórí wọ́n ní ìbéèrè méjì àwọn tí ó béèrè àkọ́kọ́ òun náà ní wípé tí obìnrin tó jẹ́ tó rí áádà rẹ̀ fọ́jọ́ márùn-ún ni wọ́n fi ṣe wọ́n lẹ́yìn ìgbà tó dúró wá pé tó wá wẹ̀ ó wá náà gẹ́gẹ́ bá ti sọ pé ọ̀rọ̀ haiti ní tó lágbára mọ́ ẹlòmílẹ̀ rẹ̀ fẹ́ kò dé ẹ̀díjọ́ kejì ìjọ náà ló ti rí ẹ̀jẹ̀ ẹnu wá ń dààmú obìnrin ní gan lòun lè fẹ́ wẹ̀ ká tó lè wẹ̀ fẹ́ǹsì ká tó rí ká tó rẹ́ jẹ àmì wò bá ó gbà tí ẹ bá ti rí ìmọ̀ra ó gbọ́dọ̀ wẹ̀ tó pé ìrùn tó wà lásìkò yẹn ó di dídẹ́lẹ́ fún káípásìkò àwẹ̀ ni pé á rí ìjọ́ kejì àwẹ̀ ń dídẹ́lẹ́ fún tó a ní mọ́ lókè àbẹ́jẹ́ tó lè wá tí ẹ bá ti rí nira àrímọ́ra ó gbọ́dọ̀ wẹ̀ tó bọ́ á mọ́ra agbọ́dọ̀ á kíyèsí nítorí agbọ́dọ̀ kíyèsí àríyàn ìgbà tó mọ́ra tó wá ń rí bí omi tó wá ìtìlẹ́yìn ó sì ti mọ́ra pé kó tó rí kò ní kàyẹ fún mọ́ra bí ó tó rí tó ń tó yóò kàfàrà àìlọ ọ̀ká ipò ti wẹ̀ ló wá rí omi nígbà tó ti wẹ̀ ló tó wá rí kò ní kàyẹn fún mọ́ àbútó ẹgbẹ́ tó rí gẹ́gẹ́gẹ́ ẹ̀jẹ̀ ni ìgbẹ̀yẹn látọ̀ká pé yóò tó kóra dónẹ̀ torípé àlẹ́kùn máa ìlàtì yẹ̀dúrù máa ìlàtì ní ni ó ti wà ní nígbà tí ò rí tó rí àìdọ̀ a ní ìdájọ́ àìdọ̀ wà ìgbà tí ó rí mara ìdájọ́ kí láti gbé fún gbà ìdájọ́ mara làágbé fún ìgbà tó bá tó wá rí ẹ̀jẹ̀ yóò tó kọ́ra dó àbídẹ́jọ́ bá padà á yóò padà á fún àwọ̀ ọ̀dá nígbà tó ti wẹ̀ tó díjọ́ kẹjà díjọ́ kẹta ó tó rí yóò tó kọ́ra dó Obìnrin tó bẹ́ kèrò lé tó máa bẹ́ kèrò jákè yóò kàjákè náà. Ọba ní yóò kàjákè ó gbọ́ tí ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni ẹ̀rọ lè ní ọlọ́pọ̀. Àfi tó wáyé pé ní ẹni tí ó fẹ́ lẹ́tọ̀ ẹ̀ tó rí wa mọ́ àti òfin máa wo bí tẹ́lẹ̀ ẹ ti ń kírun obìnrin tó ṣe ní ìgbàmọ̀wọ́ tó wá rí àlejò rẹ̀ nítorí yóò ṣe ní ìlú ìdájú Bẹ́ẹ̀ni, ní ṣe dúró náà ni. Wọ́n ká àníyàn rẹ̀ ti dá bẹ́ẹ̀ lóbi lébọ́, àníyàn kó ṣe ìsìkáàpù ti dúró. Torí kò kọ́ ló gbé kò mọ́ra rẹ̀, ó tó jó kìrọ̀ lọ́nà ló gbé ṣe ọba ara. Wọ́n ní ìjẹ́ ẹni tó jẹ́ ìyà tó lọ ọkọ̀ àbí ọmọ ọkọ̀, ọmọ tó kí lọ́kùnrin, ṣó ní ìgbé pẹ̀lú wa. pàápàá tí ẹni náà bá jẹ́ ìpínlẹ̀ tó ló kí bẹ̀rẹ̀ lọ́nà kọ́lù jẹ́ ọ̀rọ̀ yọ tí ẹni ọ̀tẹ̀ ní kápá láti sọ mọ́kàn tó yí mi ò fà. ọgbọ̀nà ní kápá láti sọ gbà àgọ́ àti kó ọkọ ìyẹn lè gbé pẹ̀lú tó bá jẹ́ àbúrò ọkọ ò lè gbé pẹ̀lú wa tó bá jọkùnrin àbúrò ọkọ tó lè gbé pẹ̀lú wa ní kíní obìnrin àbúrò ìyàwó náà tó rẹ̀ ti dàgbò lè gbé pẹ̀lú wa tó bá jẹ́ obìnrin àbúrò ìyàwó tó lè gbé pẹ̀lú wa ní kíní ọkùnrin ẹ̀sìn ní ìdí sábà náà wọ́n á ní ọmọ ọkọ ọmọ kọ́ńkọ́ tẹ́ pé ìyàwó yẹn kọ́ ló ìyàwó mi ló bí ọmọ sáà gbé ìrẹ̀lú wa dáadáa ó lè pọ́ ọmọ rẹ̀ náà ọmọ ọkọ olèjó pẹ̀lú wọn àbùmọ́ kámẹ́lómi ṣe iṣẹ́ mẹ́tọ̀ ọ̀rọ̀ àgbẹ̀tọ́ ìdí dàgbà ìyẹn ọ̀dọ́ nínú ọmọ Ilé ma fún nọ́mbà ìdí tó bá dé láàrin àwọn. Ẹgbẹ̀rún tó bá dé náà máa fi ṣe ọjọ́. Náà, nọ́mbà wọ́n. Fẹ́ yẹ fámílì. Ẹ̀bí orí ọmọ ẹ̀ wọ́n á pè é. Ẹ̀yẹn tó lẹ́yìn ọ̀sán. Wọ́n á pè é ó ti bírèkì ti ká pẹ̀lú tó bá rí kókó wá máa ní ẹ̀rọ tó ti ká lórí tó fi jáde ìgbẹ́dẹ̀dẹ̀ tó ní kó jáde ọ̀la Ẹni tí a sọ yìí, kí ni àmàkà fún àìsàn ní ó lè tọ́lẹ̀ sí oríṣẹ́lẹ̀ táwọn obìnrin nílò ẹgbẹ́ wọn ọkọ̀ máa pàtàkì wọn àwọn ọmọ àti àyíkẹ́ ìsì àádọ̀ ẹ̀jẹ̀ tí agbègbè lálùpẹ̀ ó sì ṣe lálùpẹ̀ ó ní ìlera tó tí bó yẹ pé ẹlẹ́jẹ̀ ìsì àádọ̀ ẹ̀jẹ̀ tó máa ń rùn ẹ̀jẹ̀ akọ̀ ẹ̀jẹ̀ àìdọ̀ ẹ̀jẹ̀ tó máa ń rùn káwàrí lálùpẹ̀ kó dó lálùpẹ̀ ó ní àlàáfíà ara ẹ̀jẹ̀ ìsì àádọ̀ ní ẹ̀jẹ̀ lásán lòun yóò fún mọ́ ṣùgbọ́n òun ó túmọ̀ àrùn torí pé nítorí ẹ̀kọ́ mọ́ ẹjá dé bẹ́ẹ̀ náà sísẹ́mù ara ṣe kíni ó ní àwọn gàdó tẹ̀yìn náà lópe ní eríkù kan ló pọ́ǹpì bí amẹ́ríkà kan ló pọ́ǹpì ló ń bẹ́ẹ̀ irú yẹn tó máa ń jáde bẹ́ẹ̀ àríkẹ́ kò nọ́mà ṣùgbọ́n àrùn àrùn tara n'i o wà bóyá sọ pẹ̀pẹ́ tí o wọ́n máa ń ṣe mí ẹ̀jẹ̀ mọ́ ní òjò kíní kébóyá nǹkan nínú bí tẹ́mẹ̀ lówó lórí tẹ́mù bóyá tí wọ́n wá láàkẹ́ lórí fún àwọn bóyá nǹkan tó jẹ nǹkan tó rà ló tẹ̀lẹ̀ sára ní nǹkan yóò fi dégé ní òjò dúró kìí ti párùn wọ́n jù láta wọ́n tó fi já sí wáyá tó gbà níwà tó ń lọ àwọn Èyí tí ó lọ́sọ̀ọ́ láti gbàmà láti fún Ayọ̀ ń tí ọjọ́ bá ní márùn-ún ọdún ọjọ́ kẹta, wọ́n jẹ́ tí wọ́n rẹ̀ tí bóyá ó tún lè wá lọ́la rárá o, kúrò mẹ́ta ẹ̀dọ̀ ọjọ́ kẹ bá dúró gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀. ó sì wẹ̀ yí káípá ọ̀sán lójú owó lọ́sọ́ dalẹ́ o torí pé wọ́n ọ̀sán ti di ọ̀rẹ́ yẹn fún gbàtẹ́ ẹ̀dọ̀ bá ti dúró náà ló dúró ní ádà mọ́ márùn kò márùn yẹn ó ti pé yóò ẹsẹ̀ lẹ̀ lọ́bẹ̀ ó lè ní ńjọ́ mi ó sì lè ó lè kó Ẹgbẹ́rún pé oúnjẹ Yẹ̀rúbí àti Nàtọ́rá kọrin ló àti jù ìpele oúnjẹ wọn lálé jẹ́. Wọ́n ní kílẹ̀ rí tó kọ́ ọdọ́ èwọ̀ ń gbọ́ ọdún wọn. Ọlọ́nà àwọn ọmọ fún lálẹ̀ rẹ̀ láàrin ìfẹ́sọ̀dẹ̀ tọ́ sí èdè torí tọ́lọ́ dábí ṣe ìjọsìn ààrẹ ẹ̀rí náà ni ẹ̀sọ̀ kẹrẹ̀ sí èdè torí tọ́lọ́ dábí olùgbé kalẹ̀ àtẹ́lábá tó jẹun àtúnrẹ̀ wọn lórí pẹ̀lú olùpàdé ní wọ́n ṣe ọlọ́run sàáwà náà ní bẹ́rí ọ̀pẹ́kọ̀ ẹran ẹran ẹran dáadáa wọ̀lá sàáwà náà ní ìsìnkú àjọwà ẹmọ́ náà ẹlọ́ ní orí Lọ́nà mọ́lọ́pàá yìí, wọ́n ti tàbí ọ̀há bùhá lọ́wọ́. Náà, ó wá fẹ́ kà bùhá, láti máa kà bùhá. Lọ́wọ́ ni kí obìnrin tó kú máa tó ṣe káyọ̀ bàbá ó gbé bùbá rẹ̀ tó pọ̀ sí ìdí ìtàkùnkà kí o tó fún ẹ̀yọ̀ lọ́dún tó tó wà ní wà jáde. pé kẹ́lọ́ mi máa gbé sẹ́ni ẹ bá tó bá ṣe tà sí tó bá tó bá ṣe mọ̀rọ̀ ọjà ńkọ́ ọjọ́ tó bá gbé yẹn àní mú ní ìrà tó bá àti tó ń àwọn bá sọ pé ẹgbẹ́ pàápàá jùlọ ẹni ń tẹ̀ bọ̀ lọ kódà àtà ní haram ní ọ̀pọ̀lọpọ̀ padà ní fásitì pé àtàwà ẹgbẹ́ ń tẹ́kọ̀ọ́ lọ ó dọ̀ lóra fún ọ̀rọ̀ àgbàgbé ó ṣe tààtú ó ṣe kéde ọgbọ́n ní tèdè ájà sí omi wọ́gà wàhálà ìyẹn tó máa tá kiri láàrin ẹ̀yọ́ kù tẹ́gbẹ́ ti àìdọ̀mọ̀ fẹ́ fara pa gbàtọ́ yóò kó pọ̀ sáfà náà pọ̀ lọ́wọ́ gbé ẹ̀yọ̀ pẹ̀lú ẹ̀lẹ́yìn ti àìdọ̀ àwọn obìnrin gẹ̀yìn náà obìnrin gẹ̀yìn gẹ̀yìn wọ́n fẹ́ ọmọ fẹ́ para mọ́tọ́ ní ọmọ àwọn Ìjọba ń lọ ààrẹ. Náà, nípa tí ẹgbẹ́ ìwọ́ wa ní àṣẹwà, nípa tó wẹ́ tí a máa ń rí ìfẹ́ ìyá láti fi ṣe ṣe àrùgbó ya tàbí tẹ̀lé wẹ́ra ìmẹ̀rù tó yẹ láti fi. Náà, tí a wá ní ọ̀rẹ́ wọ́n gbà ọ̀rẹ́ wa wọ́n gbé àwọn àwọn àwọn láti ẹni tí jùmọ̀ ní ọ̀dọ̀ èyí ẹni wọ́n sọ fún pé láti bá kí a mọ̀ wá láìpín ara wa ìjẹ́ ìdíje tó rẹ́ àpàdé máa ń láti ìlú rẹ́ ẹgbọ̀n tó kèrè àbí ìlú ìgbà tó sáà tó wọ́n mọ̀ fọ́tò tó àdíjẹ̀ láti mọ́ sí ọ̀rẹ́ ẹ̀sìn ni wá ṣùgbọ́n anáàkókò tẹ́jẹ yóò máa fẹ́sùn jẹ́sùn tàbárí tó dájú lọ kọ́ arí mẹkaníkì méjì ìkọmọtẹ́ ìfòdí ní ọmọdé dada ìwé lálọ ọ̀rọ̀ ayé wa ní ìjọ ajọ́ rẹ̀ sì gẹ̀lẹ́ káàkiri lójú tàbárí tó dá kápọ̀lẹ̀ pàtàkìlẹ̀ tọ́rọ mi akọ́nfọkàn kírun lẹ́yìn wọn pẹ́tọ̀ àpẹ́yìn kébẹ̀ ní gbóní bídíà ní ẹ̀rí awárólé túnlẹ̀ ń tẹ̀ èwo làákìrò lẹ́yìn ẹ̀yàn èwo làákùkọ́ mú àìrímọ́ ni àyẹ́ kó gbọ́dọ̀ máa jẹ́ wọ́n kẹ́ tó wá lórí tó gbádùn kẹ́yàn fẹ́ kọ́ sọ mí lẹ́nu ni àà ẹlẹ́fẹ́ máa rìn wọ́n lọ́lọ́rí sẹ́mìtì ni ọlọ́ àlọ́ náà òun ká tó máa mú lé pé èèyàn ní kí ní máa dánù ẹ̀ sí inú o tó ń gbé gbogbo mídíà kan ní rí ọ̀sẹ̀ ní kí ẹ̀yìn bá ní mímbà rí tẹ́gà tó kẹ̀kẹ́ ẹni ní bídíà ní àtìmọ́mù àti gbogbo jẹ́mọ́ ti ṣe rí ní ẹ̀lẹ́kẹ́ òun rẹ̀ ọ̀la. Ẹ̀jọ̀ fún ẹ pé ìmọ̀ ìjà tí àwọn ti ń ṣe káràkátà máa sọ pé ìṣẹ́ máa ta ọ̀rọ̀ rẹ̀ látọ̀rọ̀ ìdáwọ́ láti lè ṣe pẹ̀lú máa lè tẹ́lẹ̀ wọ́n lọ pé àwọn ọmọdé tó jẹ́ àwọn ọmọ ìṣàwọ́ alápẹ̀lẹ̀ kí ní tó lè fi lóye. ọjà tuntun di ẹgbẹ́ ìsìn ó ti di dogun àtúnníṣẹ́ ọwọ́ wọn náà dẹ́gbẹ́lẹ̀ ọgbọ̀dọ̀ wọn bá ti ń tí wọ́n ṣe ọjà owó ọtún gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ọjà làwọn apá ìyẹn ní kíníkà tó ṣe á kúlọ̀ ọ̀gbẹ́lẹ̀ kò dé kíní kò jọyìn ẹ̀fẹ́ ìfẹ́ lórí ẹ̀wọ̀n fi ń pọ̀tẹ́lẹ̀ wọ́n tọ́ ọ̀rọ̀ ẹ̀bọ̀n tó láti aláàbẹ̀ẹ́ra sọ̀rọ̀ ẹ̀bẹ̀ẹ́ni tẹ́lẹ̀ tí ó bá kú tọ́bàtẹ̀ a ní aṣọ láti ní abẹ́rẹ̀ yẹ́ tẹ́ pẹ́lẹ̀ àmì ẹ̀bẹ̀ẹ́rin èyí sì mọ̀ wọn kẹrẹ̀ wọ́n tọ́bà náà bẹ́ẹ̀ bí lọ́dún kan ṣùgbọ́n ìjọ tó lè kìí rùn lọ́ni pé ìyàbẹ́ bá mú bí ìpàtọ́mọ́ àwọn pé aláàpá tó bá tọ̀ ó dà ìjọ dání náà wọ́n ti gẹ́ni ní màá fi ṣe ilé tí ó bá lọ àwọn tàbá ti ń gbọ́ra ayé ká máa rí ètò ìdí èdè ká máa tán fún tó bá yá padà fún ilẹ̀ ẹ̀rọ ìka ni máa tà sí lẹ́ni tí ìbáta ní wọ̀ lọ́dún tí wọ́n ìyàwó àmì àtọmọ ọmọ ẹ̀ṣẹ̀ tèlé wà ní ẹ̀kẹ́ lè bá máa tà lẹ́fẹ́ tàdúrà ìwọ́n tí yọ bá fẹ́ tà ẹ jẹ́ kí ni ẹ dàdúrà ti ilẹ̀ ẹni kó yẹ kí gbogbo èèyàn àbí òun tí ní é tèmi lọ gbọ́n nígbà tọ́ ó wá kú fatuwa lè ta fúnra ẹni tí ò dáná ẹni tí ó wá kú sẹ́kọ́wà bọ́kẹ́yìn wá lẹ́gbẹ̀ẹ́ mi wá lè lè gbèsè ẹ̀ka ọjà ló ń bà bọ́ sínú kẹ́kọ̀ọ́ lọ́gbọ́jà ń bà ẹ̀bọ́ ẹlòmíì lè dáa tí ò ní máa ké ẹlòmíì ti kò sí ìrìnlọ náà tó ní káàkiri. ẹgbẹ́ mọ̀ lẹ́sì kìnnì àrí kéèkè méjèèjì olèlúlè jẹ́ olùfẹ́ni bá ní ẹwà dé ó pé nífàákìlì kú fúrí wa nífàákìlì àmàlí wa nífàákò dé pé iṣẹ́ rẹ̀ rí níbi nífàákò ìká tó di pé nífàákò ti ń ṣe olójú méjì ti ń ṣe kálíbi ti ń ṣe ìtò lè gbìyàn kó nínú ẹ̀sìn ni ó dìfẹ́ǹdì bí kálíbi ti ń ṣe bá agbẹ́júdé ẹni tí ń ṣiṣẹ́ torí tọ́lọ́dùgbọ́n tó káyẹ mọ́ wo a ní ṣíríkò lágbàgbà ẹbọ́ tí wọ́n ló ṣe tí ẹ ẹgbẹ́ gbogbo ọgbẹ́ ẹ̀sìn ẹ̀ ló dín dí èdè torí ọlọ́nà tẹ́lẹ̀ wọ́n tún yọ mí ṣe lẹ́yìn ìyẹn tiẹ̀ nífàkù ló ló ń ṣeun nífàkù tó di kúfúrú ló yóò sọ fóònù yóò yọ fóònù nínú ìsìláyìn náà ìyẹn lè gbìyàn kó nù rẹ̀ wọ́n kó máa ṣe àwọn táàrí méjì ẹ̀ kó máa parọ́ kó máa pé àdéhùn gẹ́gbà ní ọgá yàtọ̀ munafik sàlàtì yóò jẹ́ kó jẹ́ àmìfáàkù làbùgà nìfáàkù náà ṣì ló wà lára ó kà má di ìjọ kó nínú ẹ̀sìn wọ́n jẹ́ kó gbẹ ẹgbẹ́ ló di di ìsìláàmù kọ́ ló ní elọ́kàn kúkú rẹ̀ gẹ́gẹ́ kan ṣe nǹkan gẹ́gẹ́ mọ́ ẹ̀rọ òní ó tún lẹ́bọ̀tá ẹjọ́ ń ṣe ìyẹn tiẹ̀ kí ni ìṣèlú òdìdí rẹ̀ ọgbọ̀n ọgbà bí ẹ tó ń bọ̀ ọ̀fẹ́ tó ń tàbí lórí ìlànà. ayé ní ìtajà kẹtẹlẹ títí máa ń gbé nǹkan rẹ̀ já táyà máa ń rà ó wá gbígbà kírísímàsì ó tó wá gbé mọ́ta káìlè bá rà ṣé ń tí ṣe dá ń tó ṣe dá torí pé òun ó ta jẹun òun tó rí kírísímàsì káyà bọ̀t kírísímàsì lọ bá dá ládìẹ yóò ní tẹ́ntí dàbí ẹ̀dẹ́ ẹ̀rí kọ́mọ́ dàbí ẹ̀ ẹ̀ntí sàtọ́ńkọ́ ẹ̀bẹ̀ ìpọ́n ẹ̀ka fẹ́ ṣe àìdá kọ́mọ́ lé gíní kọ́mọ́ jẹun ń sáfọ́ sí ẹ lọ́nìí mú tó lẹ́nu kọ́ta gbọ́dọ̀ pé àárín ẹ̀dẹ́ lọ́nà bá kó ìjà ọjà tí ẹ tà síta àsìkò yìí ní mọ̀ ń yá ìrìn wọn lọ lórí gíní lórí ìbàjẹ́ káìpé dáadáa ló ṣe onídàájú lápẹjọ́ ẹ̀sìn ẹni tí ètò ọ̀sẹ̀ tẹ́lẹ̀ rọ̀mọdán bá dé ó bá di gíní ó bá dọ̀ lọ́sẹ̀ yóò tún gba aládàá ni ọ̀sẹ̀ tó náà mùsùlùmí láti mọ̀ rí nǹkan sínú ẹgbẹ́ ìkẹ́ ìwọ̀ náà ló jẹ́ olọ́gbé igbá ta inú kẹyìn ọmọ ara báńgà láti pè lọ́kọ́ títà mọ́ tí ó tà tẹ́lẹ̀ yóò di kíní yóò di ẹlẹ́ṣẹ́ ọmọ àlà